أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة يا رب زدنا علما وفهما يا كاشف المشكلات ويا عالم الخفيات اكشف الحجب عن وجوهنا في هذا المعنى حتى اطلع على هذه المسائل واحفظنا عن الخطأ والضلال وأنت الموفق لكل شيء وأنت علام الغيوب اللهم إني أشهد أن هذا كتابك المنزل من عندك على رسولك محمد بن عبد الله وكلامك الناطق على لسان نبيك جعلته هاديا من خدمك إلى خلقك وهبلا متصلا فيما بينك وبين عبادك اللهم إني نظرت كتابك واجعل اللهم نظري فيه عبادة وقراءتي فيه فكرا وفكري فيه اعتبارا واجعلني ممن اتعظ من بيان مواعيدك فيه واجتنب معاصيك ولا تنفع على سمعي غشاوة قراءة لا تدبر فيها فاجعلني أتدبر آياته وأحكامه آخذا بشرائع دينك ولا تجعل على بصري غشاوة ولا قراءتي حذرا إنك أنت الرؤوف الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون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 الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسولنا Ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Ọba tó dá sí wípé ó fi ìṣọ́ rẹ̀ tá a láàmú bá lọ ní òní yìí tọ́lọ̀ wà níbi ọlá ó tó wá sọ wá di òní abẹ ọba alágbára ọba gbogbo àwọn tí a máa ṣàlàyé nínú ìtumọ̀ Al-Qur'an kọ́lọ̀ kó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún wa tó bá àkèámà kó má ṣe ní ibi tá a sọ bá ti bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun náà ni wípé nínú sísàlàyé alukur'an tá a bá la fẹ́ ṣe tefsir àwọn ọ̀nà wo láti máa mú tefsir alukur'an tó bá já sí pé lódodo àlàyé kùránì la fẹ́ ṣe àwọn tafasir àwọn hilaku tefsir àwọn ìjókòó tí wọ́n ti ń sàlàyé kùránì pọ̀ ṣùgbọ́n jókòó mi ní ìgbà tá a bá mú àyà kan nínú kùránì afẹ́túmọ̀ rẹ̀ àwa lọ mú ìtàn ìjàpá àti yẹn àfi ń kùránì a lọ mú ìtàn bí àṣà bó ṣe ń gbé ọmọ adìẹ sépìlẹ̀ títú kùránì nìyẹn kò sí nǹkan tó burú ká máa tú àlùkùránì lọ ká wá rí ìtàn tó bá làákàyè mu ká rí ìtàn tí ọgbọ́n bẹ́ẹ̀ kákẹ́sọ́ fáwọn èèyàn kan lè rárí wòsòye sí i pàápàá àwọn ìtàn tó bá ń já sí wípé mẹsìdákan lẹ́kọ́ọ̀lì láì sùhánà àwọn ìtàn tó já sí wípé ó tún jẹ́ kó yé wa pé àṣẹ ń tọ́lọ̀ ń sọ tá a bá lò ní tí ó lè ṣẹlẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n tá a bá fẹ́ ṣàlàyé kùránì léyìí tí yóò jẹ́ òdodo léyìí téèyàn ó déwájú ọlọ́run tó já sí pé àáfàá táwọsírì kò tún ní mọ̀ kábàámà tó bá déwájú ọlọ́run àáfàá tó ń ṣe tẹ̀fsírì kò ní dọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ sọ pé mi ò rán oníṣẹ́ ìtí mo rán ọkọ́ ló ń ṣe ìtí mo ní o tú fáyé òun kọ́ ló ń tú àwọn àáfàá ní tó bá rí bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ mọ̀rọ́jìrù tẹ̀fsírì àwọn sources of Quranic exegesis a fẹ́ ṣàlàyé Qurani a fẹ́ mú ìtumọ̀ alukurani wá àwọn nǹkan márùn-ún òun ló rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ alákọ̀ọ́kọ́ gbogbo òjókòó tefsir àbí gbogbo bí a bá ti ń sọ̀rọ̀ ọlọ́run láyé a bá ń se wáàsí à ń ṣe súná ọmọ awámú àyà Qur'an wá. Wa

kí ni túnmọ̀ eléyìí ọlọ́ọba àlékẹ́ ọlá a máa sọ̀rọ̀ ní súúrà kan yóò tó wá lọ múrú ọ̀rọ̀ wá níbòmí alaye tí ò sí níbì kan yóò wà mú wá níbòmí a máa wá fi áyà Kùránì kan a fi máa ṣàlàyé áyà mi eléyìí ni tẹ̀síìrì lálàáfíà jù lẹ́yìn wà àǹsálàwù torí bọ́lọ̀ lọ́ba tó sọ alukùránì kalẹ̀ ta ló kalẹ̀ Allah wa huwa a'lamu bima arada bihi ọlọ́run ló mọ̀ tó gbà lérò pẹ̀lú alukùránì àwa tá ń gbìyànjú yìí àwa ń gbìyànjú pẹ̀lú tí àwọn àfẹ́ẹ̀sí ti kọ kalẹ̀ látẹnu ànábì wa sallallahu alaihi wasallam látẹnu àwọn tí wọ́n gba ìmọ̀ látọ̀dọ̀ ànábì àtàwọn tó gbàmọ̀ lọ́dọ̀ àwọn sàábé òun làwa ń gbìyànjú ṣùgbọ́n ìtumọ̀ kùránì tí ò mú wàhálà dání tí ò lẹ́jà bá kan ná tó yé tó clear òun ni ká mú àyà kan nínú kùránì kábi ṣe kí ni kábi ṣàlàyé àyà mi ẹ̀yà máa ro nǹkan ọlọ́run bá ń sọ nínú alukur'an ní sọ́rọ́tù Yunus àyà 62 Quran chapter 10 verse 62 ọlọ́run ní Allah إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ọlọ́run ní ẹ̀rí àwọn ọ̀rẹ́ àgbèmí ọlọ́run. aláìní àwòrán àwòrán. ọlọ́run ní ẹ̀rí àwọn tó jẹ́ wòlíì tá a bá sọ pé ta ni wòlíì ta lẹni ọlọ́run ta láàyò ọlọ́run ta lẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí lọ́dọ̀ tiwa níbi ìbáàpá nílẹ̀ yorùbá tó bá fẹ́ mọ̀ta lẹ́ni ọlọ́run àáfẹ́ ẹni ọlọ́run làáfà tó já sí wípé nígbà tó ń lọ sí wáàsì ó wá wọ agbádá ńlá bóyá ó tún wé láwàní ńlá ó tún gbé mọ́tò jíìpù ńlá ó tún gbé dání àwọn tó wá tẹ̀lé bó ṣe ń sọ̀kalẹ̀ nínú mọ́tò àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àbáwọn ọmọ akéwò rẹ̀ wọ́n ń bá kágbádá lọ́tún wọ́n ń bá kágbádá lọ́sì mọ́tò bíi márùn-ún mẹ́wàá òun ló tún tẹ̀lé rú àfáà yẹn irú àfáà yẹn bóyá tiẹ̀ láǹjẹ̀ ló gan tó jẹ́ pé tó bá lanu hà nǹkan lè ṣẹlẹ̀ wọ́n ní ah kò rí làfáà rẹ̀ ẹ̀mọ́ tó sọ lánàá ó ní táyà mọ́tò yẹn ó jó ó sì jó náà àwọn ti gbàgbé pé àwọn àǹjẹ̀nú ogún kan ń bẹ tí wọ́n máa ń lò irú ẹni lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yún minal muslimin àwọn tó já sí wípé wọ́n kẹ̀ ń tẹ̀ láwọn èèyàn lọ náà ni àwọn dogmatic followers àwọn tó já sí wípé àwọn ò lè dánú rò ntí àáfàá kan bá ti sọ àbí ntẹ́nìkan bá ti sọ lọ́dọ̀ tí wọ́n ti dẹni ọlọ́run náà nìyẹn irú ẹni ọba níyàwó márùn kó níyàwó mẹ́wàá ẹni ọlọ́run náà ní irú rẹ̀ ọba àmọ́ ẹjọ̀sán náà wẹ̀ ó lè kó yé wọlé wà lọ́la ìbí àáfàá ti tún jọ̀sán náà ìbáàdà kan pé kò yé wọ torí pé wò máa kí ni o máa bá ti lè tírú àfáà yẹn gan tún rè tó bá já sí wípé òun àtàwọn ẹlẹ́bọ wọ́n jọ máa ẹ̀jẹ̀ǹdì nǹkan àfáà yóò fún àwọn ẹlẹ́bọ pé ṣe ẹni tẹ́lá ti fẹ́ ṣe lé ẹmú kínní báyìí ẹ wàá ka kù sí yìí sí o kí wọ́n má bàa fura pé òun náà ẹlẹ́bọ ni yóò wà fún wọn ní kéwú ẹbọ ló sì fún wọn yóò wà fi kéwú ṣe kí ni o yóò fi jù lójú báwọn èèyàn ṣe máa ń lẹ ẹbọ mọ́lé wọ́n lẹ àdó wọ́n lẹ owó ẹyọ mọ́lé wọ́n wà mú pépà tí wọ́n kọ fátíà wàhálà ìkùrìsí yù wọ́n wà fúwé nǹkan tí wọ́n sọ kọ́ abẹ́ fátíà kùrìsí yù kí lọ́wọ́ àbẹ́ ṣírìkù wọ́n wà fi ókọ náà wọ́n fi bò láti rí pé sórí ta ní oko síwájú ilé rẹ̀ fún sọ ni o ìlọ́jẹ́ ká ní kó o fi kùrìsí yù sí ìbéèrè wa ni wípé ṣé kùrìsí yù gangan lọ́jẹ́ sọ ni àbí nǹkan tẹ́ ẹ kó sábẹ́ ẹlé tẹ́ ẹ kó sínú owó ẹyọ tẹ́ ẹ kó sínú àdó gbogbo ilé lámọ̀ wá bèèrè rẹ̀ ọlọ́run bá wá sọ nínú súrọ́tù Yunus ọlọ́run ní àlà inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun ọlọ́run ní ẹ̀rí àwọn wòlíì mi ọlọ́run jájá kan nínú wọn àìòkè ẹ̀lẹ́ tó sàmí wàláì tọ́ ọba lẹ́jọ́ rẹ̀ ọlọ́run ti ẹ́ dá sọ́rẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ìmàdìsí kan wá láìpẹ́ ẹ ń bẹ ilé dọ̀rí ọlọ́run tẹ́nìkan bá fẹ́ bọ́ sọ̀tá ọlọ́run ní ọmọ bá sọ̀tá mọ́nà àdáálí wà líyá fàkọ́dí bìlà gbogbo àwọn tó ń sùn yẹn yá jí wọn kálukú ojókòó dáadáa kan wà líyá bẹ ilé ń lé

tó bá ń tọrọ nǹkan ọlọ́run fún ìtí ọmọ àwò tọ́lọ́run ni ọmọ ọ̀rọ̀ sọ ni tí rí ọmọ gbọ́ ni ọlọ́run wá ní iná olùyá àlọ́ ẹ̀ tó jẹ́ àwọn ọlọ́run àwọn àwọn ọ̀rẹ́ mi láàká òfin náà lè yé wà láwọn ọlọ́run ni kò sí fún wọn ó ti ń kò sí dààmú fún wọn kò sí wàhálà fún wọn

àlẹ́bí ní sórí omi tí ń bọ́ lójú iná láìnà tẹ́gbà lóòótọ́ ni mò ń sun wọn nígbà tó máa ní wà lọ́kọ́ńgbà ó rí ọkàn ní iná ọ̀nbanújẹ́ ṣùgbọ́n o wà lánà kúlù ilá máa yóò dé rọ́bà náà a ní sọ nǹkan kan jáde lẹ́nu àfi tí yóò yọ ọlọ́run bá nínú wà iná bí fẹ̀rọ kíkayá Ibrahim làmàṣù náà ṣùgbọ́n ọ̀dọ̀ yìí inú wa bàjẹ́ ọlọ́run sì ní pàwọn ẹni òun àní ìbànújẹ́ sánàbí wa ìbànújẹ́ ọgbọ́tún ayá yìí lásọpẹ́ gbọ́dọ̀ farabalẹ̀ fún tẹ́fṣe wà láwùjẹ́ yàzánú náà àwọn àfáà wa ń sàlàyé pé tó bá di lọ́rọ̀ àwọn ọ̀rẹ́ ọlọ́run ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí wọn èyí tó bá wá ṣẹlẹ̀ sí wọn láyé kò tó ní jẹ́ ìbànújẹ́ kí ló fà tí ò fi ní jẹ́ ìbànújẹ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí kèfèrí tí kèfèrí ó máa kèfèrí òrón jẹjẹ ó ti lọ ń jalè kèfèrí òrón jẹjẹ ó ti lọ ń ṣaṣẹ́wó kèfèrí òrón jẹjẹ ó ti lọ rúbọ odidi oṣù méjì odidi kí mo pé oṣù méjì òun ni wọn ò fi dáná nínú ilé anábìwa Muhammad sallallahu alaihi wasallam wọn à rí nǹkan kan jẹ anábì ò torí ẹ̀mọ́ kí o tọ́bàṣẹlẹ̀ pé dáàdì tiẹ̀ náà wọ́n dáadáa rẹ̀ tó iṣẹ́ dáàdì rẹ̀ ọ̀rọ̀ àríbi iṣẹ́ lọ dádì rẹ̀ sì máa ń fún olóúnjẹ dáadáa tẹ́lẹ̀ oṣù kìíní ẹ̀rọ jẹjẹ o ti rù bí igbí ìgbàlẹ̀ oṣù kejì ẹ̀rọ jẹjẹ sóò ní máa lọ sọ́ọ̀sì sóò ní máa lọ orí òkè àfáàsálà sóò ní lọ máa ṣe tọ́lọ̀ ọba àlékè ọlá tí ò nífẹ̀ẹ́ sí ó dín ní oṣù méjì láyé ànábìwà Muhammad sallallahu alaihi wasallam wọn àdáná oúnjẹ nínú ilé báyìí wọ́n ṣe kí ni o wọ́n àdánú oúnjẹ kí náà ń jẹ èso dàbínú èso kí làpẹ́ jẹ́ náà èso tábùrù èso tábùrù tàbí máa ń sí nínú àwẹ̀ yẹn tàà tó máa jẹ sáàrì èso dàbínú yẹn tọ́ ọba irú rẹ̀ ní ìṣètọ́ láìkí oúnjẹ tó bá fún ọlẹ́sọ dàbínú pé tó abdulkudus ìtọ́rù ní o dàbínú mẹ́ta tó lẹ́yìn sínú dàbínú mélòó dàbínú mẹ́ta òun lẹ́bi ṣe ìtọ́rù ó tó dọ̀la ká tó jẹ sàárì o yóò mọ̀ karama yẹn ni abrahamu kò sí kankan lálẹ́ yìí o kò sódà nínú márùn péré á dẹ̀ mú mi sí kí lẹ́mọ̀ tẹ́ yóò ṣe èèyàn lọ sàlẹ̀ látà ń sẹ́ni tí ń gbàwẹ̀ sàlẹ̀ tí tàbí tí mẹ́ta wẹ̀rẹ̀ wẹ̀ nìyẹn ẹbí lè yá àbí nínú látọ̀ọ̀la àwọn ọmọ sọkọ nínú ilé ànábi wa Muhammad sallallahu alaihi wasallam ó dídí oṣù méjì wọn àdánù oúnjẹ tó bá ṣẹlẹ̀ ìwọ́tọ̀ ọjọ́ yàwó náà tó ò ní torí ẹ̀kọ́ ọmọ lọ aṣọ máa fà rẹ lọ́rùn tí ẹnìkan lọ́nà yíyàwó fẹ́ bàbá mi ọ̀làwọn òlé tọ́jú mi o ẹ̀yin lẹ́wà mú mi kú òlé wa o tó ò ní lọ́sọmọ́kọ rẹ lọ́rùn tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀jọ̀ ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti no condition is permanent ìgbà míì nǹkan ọmọ dùn bá a ṣe ń pẹran láàmà pàjẹ láàmà fọ ẹyin jẹ láàmà jalánà láàmà jẹjọ ọ̀kọ̀ọ̀kan ìgbà míì a ní rí nǹkan jẹ karosíìnì ló kéré ju àní lọ́wọ́ tá a fi rà àdúgbò igi tó rẹ̀ àní rí karosíìnì fi sí á wá wá àbí igi tó bá jẹ́ kì í sẹ́pẹ́ òun láṣẹ kí ni láàbù wá iná kí náà àjápa ṣe bí wọ́n ti ẹ̀kú ṣe àjápa àníwọ̀n ṣe nǹkan nínú ilé ànábì sallallahu alaihi wasallam for complete sixty days odidi oṣù méjì wọ́n wá jẹ èso dàbínú ìwọ́lẹ̀ jẹ dàbínú kọ́ lọ́n jẹun ṣùgbọ́n gbogbo àwọn àṣẹlẹ̀ yìí kò jẹ́ bànújẹ́ fáwọn àbíwá Muhammad sallallahu alaihi wasallam ètò lè jẹ́ bànújẹ́ fáwọn òun ni kánmọ́ ríran kí ètò lè jẹ́ bànújẹ́ kánmọ́ rà áwẹ̀ gbà ètò lè jẹ́ bànújẹ́ kánmọ́ rí kúrà níkà ètò lè jẹ́ bànújẹ́ kánmọ́ rí jà àbúrò ó ti gbàgbé arábìnrin kan láyé àníwá Muhammad sallallahu alaihi wasallam tí arábìnrin yẹn bá ti ń lọ sọ ọmọ tó máa ń ṣẹlẹ̀ sí i àìsàn tá a máa ń pè ní wárápá nílẹ̀ Yorùbá òun ló sárábìnrin yẹn ìwọ tó ọba tirẹ̀ tí wárápá ń ṣe rí gbogbo àwọn tó bá ń ṣe ọlọ́ba ní fún ọlọ́lá àfíà bá a ṣe sọ̀rọ̀ yìí nìṣẹ́ tí wárápá bá bẹ lára ẹnìkan ó lè nalẹ̀ ojú rẹ̀ ó change ó lè máa dátọ́ lẹ́nu ó lè ṣe aṣọ lára ó bẹ́ẹ̀ sì ni tí wárápá bá ti wá ń ṣe ara rẹ̀ ó wà sí ilẹ̀ àwọn ọkùnrin ọmọ wá rí ìhòòhò ara rẹ̀ inú rẹ̀ wá ń bàjẹ́ inú rẹ̀ ò dùn pé á ah, irú kílélé ó wá lọ bá nàbí sọ̀rọ̀ wà á sọ̀rọ̀ lánàbí ọ̀dọ́ ìbẹ̀ lọ kọ́lọ̀ ń wọ́n ara lọ. àbẹ́bí kí tó kìí ṣe bóun lè bá ọbẹ̀ náà òun lè bá ọbẹ̀ náà kí wọ́n rápá ọmọ lọ mọ́ o ṣùgbọ́n tó ọba lè ṣe sùúrù ìlú lórí fún ọ. á ah, ó ní màá ṣe sùúrù tó ló ti mọ̀ tó máa tàbí àṣà làwọn sọ bóyá tí wọ́n rápá bá kúrò lára ẹ̀ ní bóyá yóò máa lọ ṣe sìnà bóyá yóò lọ máa ta tẹ́tẹ́ bóyá yóò lọ máa jalè bóyá yóò lọ máa ṣe aṣẹ́wó ànábì ni kí wárápá yóò wà lára rẹ lóore ó ní tó bá níbẹ̀ wá bá ń bẹ lọ́hùn tí wárápá bá ti ṣe mí kí aṣọ mi ọmọ lè sí ilẹ̀ mọ́ ànábì wá bá bẹ lọ́hùn ọlọ́run sì gbàgbà bó ṣe kò tí wárápá ó ṣe tó yọ wà kára kò tó fi jẹ́ pé àwọn èèyàn ò máa wo ìhòòhò ara rẹ̀ arábìnrin yìí wárápá ṣe lóòótọ́ sẹ́nu rẹ̀ torí ẹ̀ bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ asáwọn ẹni ọlọ́run láhá fún ààrẹ ìwọ̀ lárúyásà lónà kò sí payà fún wọn kò sí ìbànújẹ́ fún wọn pàápàá jùlọ ìbànújẹ́ ẹjọ́ òrèlè àkèyàmà àwọn ò ní àwọn ni ò ní sí wàhálà fún àwọn ẹni ọlọ́run kó láti wá ọlọ́run fúnra ọlọ́run ló wá 63 nínú sọ́ọ̀tù Yunus ọlọ́run ní ẹ̀rí àwọn tí ò ní ìbànújẹ́ àwọn wòlé ọlọ́run ọlọ́run ní alẹ́bínà àmànú wàkánú yàtàkù àwọn tá a lè pè ní wòlé ọlọ́run àwọn tá a lè pè ní ọ̀rẹ́ ọlọ́run àwọn tá a lè pè ní ààyò ọlọ́run alẹ́bínà àmànú wàkánú yàtàkù àwọn tó já sí pé wọ́n nígbàgbọ́ òdodo nínú ọlọ́run gbogbo ọlọ́run sì pé wá alẹ́dínà àmàlú ọlọ́run sọ pé alẹ́dínà àmàlú billahi kò sọ pé àwọn tó gbọ́ ọlọ́run nìkan gbọ́ àṣẹ alẹ́dínà àmàlú àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sí gbogbo ń tọ́ yẹ kí wọ́n ó gbàgbọ́ àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sí gbogbo ń tọ́ yẹ kí wọ́n ó gbàgbọ́ ó yẹ kí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ lódodo wọ́n gbọ́ lọ́n gbọ́ kìí ṣe pé tó wá gbà pọ́ lọ́n jẹ́ mẹ́ta sọ̀rọ̀ pé tó bá bí Christians àwọn sọ pọ́ lọ́n kan ọlọ́run bàbá wọ́n ní kan ọlọ́run tọmọ ìkan ọlọ́run tẹ̀mí mímọ́ ògo over hundred òun ni kiri yóò gbà Christians wọ́n gba ògo olójú ẹja pókí kò sí ọlọ́run bàbá kò sí ọlọ́run ọmọ kò sọ́lọ́run tẹ̀mí mímọ́ kúlù wà lọ́rùn ọ̀kan ṣoṣo lọ́lọ́run àṣewọ́n tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọgbọ̀n náà ọgbà àwọn màláíkà ọlọ́run gbọ́ ọgbà àwọn ọlọ́run ọgbà àwọn nínú ọjọ́ àkìyámà wà tó kọ́dà ó wá gba kádàrá gbọ́ èbùpín ọgbàgbọ́ ìtọ́lọ̀ ti kọ mọ́ ó nígbàgbọ́ òdodo nínú rẹ̀ kẹ́rì yìí wà ṣáàrì yìí èyí tó tí ọlọ́run wà á gbàgbọ́ èyí tí ò tí ọlọ́run wà á gbàgbọ́ alẹ́bí náà àmọ̀nà àkàrùn yàtàkùn. asáwọn ẹni ọlọ́run àwọn wòlíì ọlọ́run àwọn ọ̀rẹ́ àyò ọlọ́run òun làwọn tó gbọ́ ọlọ́run gbọ́ kèé sorígun ímánì nìkan ló gbàgbọ́ àwọn wòlíì ọlọ́run wọn ò nígbàgbọ́ òdodo nínú àzábùlù kọ́búrì wànàímì wọn ò nígbàgbọ́ pé ìyà ń bẹ nínú sàárè ìkẹ́sì ń bẹ níbẹ̀ àwọn wòlíì ọlọ́run gbogbo òròyìn ọlọ́run tá a nígbàgbọ́ òdodo bìdúnì tààtì wàlátẹ̀ mùsìn wàlátẹ̀ ṣbí wàlátẹ̀ kìí ọlọ́run bá lé ọlá ó lóun lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ wọn ní sọ pé kó lọ́wọ́ ọlọ́run ti rí sọ́lọ́ ní kamárùn sọ́lọ́ ní ìkànnà sí wọ́n kọ̀là sọ́wọ́ ọlọ́run wọn ní béèrè wọ́n gbà pọ̀lọ́ lọ́wọ́ kàmáyẹ̀ ní ikú ìjàláàlì yìí gẹ́gẹ́ bó ṣe tọ́ sọ́lọ́ àwọn tá a sọ pé ẹni ọlọ́run ni wọ́n á jẹ́ yìí wọ́n gbà pọ̀lọ́ wọn bá àlẹ́kẹ́ ọlá ọba tó já sí pólójú ni torá ojú ẹja ṣé ojú ló ṣe rí sójú ẹja àtọjú mọ́sù olóńgbò ṣé bákan náà ló ṣe rí ojú ẹja àtọjú ẹran ṣé bákan náà ló ṣe rí ọlọ́run lójú kàmáyẹ̀ ní kù ìjàláàlì gẹ́gẹ́ bó ṣe tọ́tọ́lọ́ àwọn tá a pè ní wòlíì wọ́n nígbàgbọ́ òdodo nínú ilé ìpọ́lọ́mọba ó láwọn ọ̀rọ̀ ìyẹn hadith gbé wá pọ́lọ́mọba lẹ́sẹ̀ tó bá dijọ́ ọ̀gbẹ́ndẹ̀ àkèyàmà nígbà táwọn àfáàǹsẹ̀ tẹ̀síri àyà sọ́rọ́tò kọ́ọ̀rọ̀ يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد ọjọ́ tá a máa sọ fún náà Jahannama ìrẹ́ náà Jahannama ọyá sọ ti kó ọlọ́mọ́sẹ̀mí àti ẹlọ́mọ náà wọ́n máa béèrè Jahannama sọ ti kó ìrẹ́ Jahannama sọ ti tó sórí mọ́tọ́ ìpariwo tí mo mú yẹ rẹ̀ púpọ̀ fún pamá máa dárúkọ sí ìlú wọ́n mọ̀ wá bí jahannam gbogbo àwọn tó sùn yẹ mi jí wọn lẹ́yìn rẹ̀ bá bá sùn lórí ọlọ́ jama wọ́n mọ̀ jahannam yawma naqulu li jahannama alimtalaat ti kó ìrẹ́ jahannama ǹjọ́ ti tó ìrẹ jahannam sáwọn èèyàn tó wà nínú rẹ sótó wọ́tẹ̀ kúrò àrùnmí mọ̀sí. yóò ní wà lọ́mí òtí ìtọ́ ẹni tó ń pa ní mo tún nídìí oúnjẹ sí mo nídìí èèyàn sí jáànámà kèé jẹ búrẹ́dì jáànámà kèé jẹ gìsẹ́pẹ́ jáànámà kèé jẹ omi wàkúdù anásù wàlẹ̀ ìjárọ̀ èèyàn àtòkúta ní jáànámà máa ń jẹ ọlọ́run mọ́sẹ̀mí àti ẹlóúnjẹ náà. wọ́n wà máa kó àwọn èèyàn sínú náà wọ́n máa kó wọn nù náà wọ́n máa kó wọn tó bá ipò bá wá yá kò wà ní sọmọ anámá ọlọ́run tó wá ní yóò ní sí yóò máa expand bí ìgbà tó mú rọ́bà dání tí rọ́bà wá nígbà tí ò bá wá sí ìyàmà ọlọ́ọ̀rọ̀ àgbégìgísẹ̀ rẹ̀ sí ọ̀nà ẹlòmí ò tó béèrè béèrè òkúrò pèsè náà máa jó ọlọ́run wọ́n béèrè béèrè àwọn tí ò bá ní mọ́ nínú agbára ọlọ́run ní wọ́n béèrè irú béèrè ọlọ́run àtẹsẹ̀bọ́nà jáànàmà jáànàmà òjò ọlọ́run wọ́n béèrè béèrè sèbọ́nà lọ́ba tó dá jahannam ọlọ́run àgbé ẹsẹ̀ rẹ̀ kìkìsẹ̀ rẹ̀ sínú náà jáànàmà ni cut cut cut demand hasim hasim hasim àìwọ ah, ọlọ́run ti tó mi o ó ti tó mi o ó ti tó mi o torí jẹ́ àdánwò tó gbẹ̀sẹ̀ ọlọ́run dúró ọlọ́run lẹ́sẹ̀ má wà bẹ̀rẹ̀ pé ṣé kìkìsẹ̀ wà bẹ́ẹ̀ ṣé ìkànnà wà bẹ́ẹ̀ ṣó lọ́mọ àká ṣé ibi orí ṣó ní ibi tó ti máa gbá bọ́ọ̀lù ṣó ní kọ̀jẹ̀pin wọ́n bẹ̀rẹ̀ rú lérí báyẹn ọlọ́run lẹ́sẹ̀ kàmá yẹ̀ ní kú bíjà láàyè gẹ́gẹ́ bó ṣe bìfìtì ọlọ́run ṣé ẹsẹ̀ adìẹ àtẹsẹ̀ ewúrẹ́ sọ́jọ́ra wọn asẹ́ni tó bá gba gbogbo àwọn nǹkan yìí gbọ́ òun ni alẹ́dínà àmàlú àtàwọn nǹkan ní ìta àlè sọ wàkánú yàtà kúnà wọ́n tó wá bẹ̀rù ọlọ́run tá a bá léèyàn bẹ̀rù ọlọ́run nǹkan méjì náà ni ìbẹ̀rù ọlọ́run fílù tọ́hát àwọn nǹkan tọ́lọ́run ní ká máa ṣe èyí ó máa ṣe rọmọdọ́nù là ń gbà lọ yìí eléyìí tó di mẹ́fà lónìí kọlọ́njọ́ yá gbígbé Ramadan tó bá dé yóò máa gba ara àbẹ̀rù Ọlọ́run ni ẹni tí yóò bá bẹ̀rù Ọlọ́run yóò bá yọ gbàwẹ̀ kó lé yóò lọ́jà ní kọ́rọ̀. ara àbẹ̀rù Ọlọ́run òun ni ká wákàtí mara àrùn ara àbẹ̀rù Ọlọ́run òun ni ká hajj ara àbẹ̀rù ọlọ́run òun ni ká máa ṣe dáadáa sáwọn òbí wa torí wà kọ́bọ̀rọ̀ gúkà látàgùdú ńlá ìyá wà bí lèwà lè rẹ̀ ilé ìṣàrà àṣẹ ìwọ́tọ̀ ọjọ́ mọ́ kọ́ ọmọ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ arápọ̀ bẹ̀rù ọlọ́run ni gbogbo àwọn nǹkan tí bẹ̀rù ọlọ́run wá kó sínú yìí òun lápapọ̀ táàfin máa jẹ́ wòlíì òun lápapọ̀ táàfì máa jẹ́ ọ̀rẹ́ ọlọ́run kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì tẹ́ríkù àbí kí ni ìchìtì náà gùlùmọ̀ náà yí àwọn nǹkan tọ́lọ̀ ń bá ní àmọ́ ṣe àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ bá ní àṣà fún àwọ̀ àjìnà sí tá a bá ti lé ń jìnà sẹ́sẹ̀ àtìdẹ̀ni ọlọ́run irú bí ní ìsìn àṣetẹ̀síìrù Kùránì bèrè Kùránì a fi kùránì tú kùránì torí pọ́nà ní àlà iná àwòrìyà àlọ́ láàfọ́ òfin àìrè wọ̀lá wọ́n yà zẹ̀rọ̀ الذين آمنوا Ala يتقون ó rí pé láàrin ọlọ́run ní àwọn tó jẹ́ wòlíì àwọn ẹni ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run nírú wọn yìí kò sí fòyà fún wọn wọn ò dẹ̀ ní banújẹ́ tó bá dìjọ́ gbé ìdà ìyáàmà ọlọ́run wá fẹ́ sọ máa pé mọ́mù revelation ti ẹwà o àwọn mo ní ọmọ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo nínú gbogbo tó yẹ kí gbàgbọ́ wọ́n nígbàgbọ́ nínú tí Kùránì sọ wọ́n nígbàgbọ́ nínú tí súnà sọ sọ bára tó yà wọn kápò ní mọ̀mí nù Ànábì sallallahu alaihi ọjọ́ pé apẹ́ Masihu Dajjal Antichrist ọkùnrin olórí ibú kan ọ ń bọ̀ ní kíni òpin ayé ọkùnrin tí ń bọ̀ ní òpin ayé yìí olójú kan wọ́n tó wá kọ́ síwájú orí ẹ̀ káfàrọ̀ ó ṣe kèfèrí ọ̀tá ọlọ́run ni àwọn kátàkùn náà mùsùlùmí wọ́n ní tírẹ́nì òun ni mọ̀sílù dájá wọ́n ní mọ̀sílù dájá òun lamẹ́ríkà wọ́n ní mọ̀sílù dájá òun làwọn tí ń dà lóru ṣé ìtumọ̀ mọ̀sílù dájá lè ìtumọ̀ ẹ̀kọ́ mọ̀sílù dájá lè bọ̀ léyìí tí rárá lẹ́yìn tí ò ṣe kí ní o lẹ́yìn tí ò rújú a nígbàgbọ́ òdodo pé mọ̀síhù dàjà eléyìí tí wọ́n ní ń bọ̀ ọ ń bọ̀ lódodo anábì wa Ìsá alayhi salatu salam ó ń padà bọ̀ wà iná rúlà ilmọ́n lè sáà pípadà bọ̀ anábì wa Ìsá táwọn christian bá sọ pé Jesus is coming back the second coming àwọn ọmọ rẹ̀ rẹ̀ pé yọ wà fún àwọn àyànfẹ́ àwọn àyànfẹ́ So wọ́n lẹ́yìn bá jẹ́ kírísítẹ́nì jọ́nà wà láì ọ̀dà lórí lọ́dọ̀ ọlọ́run yóò regret Jesus is coming back as a Muslim he was raised to the heaven as a Muslim not as a Christian wọ́n gbé Jésù lọ ọ̀dọ̀ ọlọ́run ní mùsùlùmí ó tó ń padà bọ̀ wálé ayé ní mùsùlùmí yóò wà jẹ́ ọmọ lẹ́yìn àdébìwà àwọn sàṣàlù ló ń jẹ́ pé tó bá padà wà òun kọ́ ni ó lè dì ọ́ màdí àlùmọ̀tàgọ̀rọ̀ òun ni ó ṣe kí ni o òun ni ó lìdì o kìí ṣe jésù ni ó lìdì o jésù gbogbo àgbélébù èyí táwọn kiri yó tí wọ́n ń gbé kọ́sọ́ọ̀sì tí wọ́n ń gbé kọ́rùn ọmọ tá ń gbé kọ́rùn mọ́tò tá ń gbé sínú ilé jésù ó di sọ ìrìn dànù jésù ń padà bọ̀ àwa gbọ́dọ̀ gbàgbọ́ mọ́tò ní pé àwọn kírísítẹ́nì náà ń sọ bẹ́ẹ̀ èmi takò mọ́ takò jésù ń padà bọ̀ lóòótọ́ tó bá padà wá ọ́n bọ̀ wá sí islam tó padà wá ìrún ní òkú kí òun sì kọ́ ní ó lìdì ìrún jọ náà gbogbo àwọn tó yẹ ká gbàgbọ́ yìí tá a bá ti gbàgbọ́ tá a dẹ̀dẹ̀ lu ọlọ́run pẹ̀lú pé tọ́lọ́ ni a ṣe à ń ṣe nítorí ní ká jìnà sí a jìnà sí àwa náà di òní ìlú irú eléyìí ní tafsirul Qur'an bil Qur'an torí àsìkò àáfàá mú àwọn àyàwá tó pọ̀ tí wọ́n fi ń ṣe ẹ̀rí tafsirul Qur'an bil Qur'an ṣùgbọ́n tá a bá ní ká máa mú gbogbo ẹ̀ wá ó lè já sí pé orí tafsirul Qur'an bil Qur'an nìkan òun láàbù sí ẹjá bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì òun náà ni tafsirul Qur'an bi sunna fayufasirul Qur'an bi sunna lẹ́ànà Rasulullahi sallallahu alaihi wasallam muballighun anillahi ta'ala fàwúwà àálàmù náàsì bìmọ̀rọ́dì láì tààlà wà kàlámì yìí sórí ẹlẹ́kejì nínú ọ̀nà tá a máa ń gbà ṣàlàyé alukoran òun ni ká mú súnà ká mú àdíìsì ànábì ká mú ìṣesí ànábì ká mú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sànábì àbí tó ṣẹlẹ̀ láyé ànábì tànábì mọ̀ nípa àṣẹlẹ̀ yẹn tí ò lè sọ nǹkan kan irú ìṣẹ̀lẹ̀ yẹn atọ́ máa ń fi tú Al-Qur'an irú eléyìí wá pọ̀ lọ ọ̀pọ̀ lọ ṣúà nígbà tó lọ́wọ́ bá lékè ọlá tó ń ṣàlàyé nínú Al-Qur'an ọlọ́run bá ń sọ nínú súrọ́tù Yunus aya 26 nínú kílàpé súrọ́tù Yunus aya 20 Quran chapter 10 verse 26 ọlọ́run ní lilladhina ahsanul husna wa ziyada ọlọ́run ní orí àwọn tó bá ṣe dáadáa àwọn tó bá ń sin lọ́run láyé àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́run ọlọ́run ní tó bá di ní ọ̀rọ̀ àlẹ̀kúsínà sórí àlẹ̀kúsínà òun ni àlìjẹ́nà wákàdábà bẹ̀lẹ̀kúsínà wásọ̀dákọ̀ bẹ̀lẹ̀kúsínà sórí àlẹ̀kúsínà òun ni kí ni o àlìjẹ́nà ọlọ́run kó ṣe àlẹ̀kúsínà fèmí àti ẹ jama ọlọ́run ní ẹ̀rá wọn tó bá ṣe dáadáa láyé èmi àti ẹ tá a bá ti rẹsẹ̀ tọ́lọ́run táà tẹ̀lé súnà nábì táà ló fẹ́ mọ́ wa táà wá ń ṣe ẹ̀sìn bọ́ba tó lẹ́sìn ṣe a ṣe alẹ́kùsínà àlìjánà bẹ́ẹ̀ fún wa wàzíyáàdà àti bonus àti kí mo pè àti kí mo pè kí wá ní túmọ̀ zíyáàdà kí ní túmọ̀ bonus yẹn èmi àti ẹ àlégbọ́yé lápẹ̀rẹ́ǹsì kí n sọ wípé iléeṣẹ́ mi o Imam Ibn Qayyim Islamic Ventures ẹni tó bá bá wọn ara ọjà nínú Ramadan a máa fún wọn ní discount ní ìwáṣọyí percentage àwọn tó fẹ́ rajà wàhálà òde bá wọn tí n bá sọ wípé five percent discount òun ni màá fún yín ẹni tó bá ra ọjà ten thousand ọjà tí mo fi ten thousand naira èlò ní ọjà discount rẹ̀ bá ń rí five hundred naira elóko pé àsẹ́ni tó ra ọjà ten thousand tí mo ní máa fún ní five percent discount èlò ni ó san fún mi o yóò san nine hundred nine thousand five hundred nine thousand five hundred torí pé mo ti sọ pé bónọ́ọ̀sì ti máa fún five percent ọlọ́run alẹ́ni tó bá ṣe dáadáa láyé ẹni tí ò lọ ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹni tí ò ọlọ́run ní mẹ́ta ẹni tí ó máa lọ bọ́ òkè ìbàdàn ẹni tí ó máa sọ̀rọ̀ òbejì ẹni tí ó máa sọ̀sọ̀ òṣogbo ẹni tí ó máa foríbalẹ̀ fọ́ọ̀sà ẹni tó nígbàgbọ́ òdodo ní ọlọ́run tí wá ń sin ọlọ́run yọ wà nìjẹ́ náà wàsíyáàdà àtàlẹ́ẹ̀kọ́ àti kíkòpè àtòfò ní discount àfún ní bónọ́ọ̀sì kí wá ní bónọ́ọ̀sì yẹn àṣẹ súnà anábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló wá ṣe kí ni òun ló ṣàlàyé ẹ̀ fún wa nínú rìwáyà hadith eléyìí tí àáfà wa Suhaib bùnú Sinan tó gbà wá àwọn àáfà ní hadith yìí ìmáàmù Muslim àwọn ni wọ́n gbà wá sórí Suhaib yẹn pẹ̀lú sọ́ọ̀dì ha àti kí ni o àti yá òun ni òun ni ṣùáìbù eléyìí tí a ń sọ yìí torí ṣùáìbù kan bẹ tànábí ọlọ́run tí yẹn jẹ́ ṣìn àárín yàwó àti bá méjèèjì náà ló kọlu nínú Islam ó lè sọ ọmọ rẹ ní ṣùáìbù ṣùáìbù tànábí ọlọ́run yẹn àdúgbò sọ rẹ ní ṣùáìbù ṣùáìbù ni nígbà tí ànábì wa ń ṣàlàyé nípa pé kí ni túmọ̀ bónọ́ọ̀sì ó ní tó bá wá díjọ́ ọ̀gbẹ́ǹde àlùkìyàmọ̀ nígbà tá a bá ti wà nìjẹ́ náà tàbí àwọn ojú ọ̀sẹ̀ lẹ́wọ̀ inú wọn mọ̀ wá dùn á mọ̀ gbádùn á mọ̀ jẹun á mọ̀ mumi sọ̀bí lábìjẹ́ náà gbogbo bó ṣe máa jẹun tó ọmọ ṣoṣo yà á lè so mọ́ gbogbo bí èèyàn ṣe máa jẹun tí ọmọ lọ yàgbẹ́ ọ fẹ́ jẹun ọ̀nà ju jẹun ìṣẹ́jú mẹ́wàá lè jẹun kó fún fún òṣèlú yàgbẹ́ kò sí inú lálìjẹ náà àlìjẹ náà kò sí tọ́jọ pé a máa fọn kọmọ́ kò sí kẹ́lẹ̀bẹ̀ nínú àlìjẹ náà ooru òní máa múyàn lálìjẹ náà òtútù òní pààyàn lálìjẹ náà ebi òní pààyàn lálìjẹ náà wà lẹ́yìn ọ̀nà gbádùn èmi nìkan mo lè jẹ́ odidi màálù tó tóbi tó tírélà kan torí pé ara tí ń bẹ lára mi ìkọ́ ni màá gbé wà lìjẹ́ náà màá ga sí màá sanra sí màá fẹ̀ kí n lè gbádùn oúnjẹ àlìjẹ́ náà èmi nìkan mo lè mú drinks eléyìí tó fàyìn ju kámọ̀tì lọ mo lè mú odidi bàálù kan ìwà máa gbádùn bí ìrànà ṣúgà nínú àlìjẹ́ náà jẹ́mọ́ àsáàkù tí ìgbàlò kí wá ní bónọ́ọ̀sì tọ́lọ́run bó ṣe fún wa Ànábì sallallahu alaihi wasallam ó ní fàyẹ́kú ṣífù lè hijab ọlọ́run ọba àlékè ọlá yóò wá sọ pé ẹ̀yin ọmọ àlìjẹ́nnà etí yín mélòó ọyẹ ẹ̀ máa gbọ́ mi ṣé mo ṣe kẹ́ mi fún yín á ní bẹ́ẹ̀ ni. Beli ṣé mo ṣe dẹ̀ra mi fún yín á ah, ìwọ ọlọ́run ó pé kẹrẹ fún wa ó pé dẹ̀ra fún wa bẹ́ẹ̀dì tá a fi máa sùn lálìjẹ́ náà fi aṣọ òòrùn fún wa bẹ́ẹ̀dì tó ga tọ́já sí pé tí n bá báǹsì láti rú ìbàdàn bí màá fẹ́ lè bára mi lábújá bẹ́ẹ̀dì tọ́já sí wípé èyí ò ní jábọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀dì tí èsè bẹ́ẹ̀dì onídán bẹ́ẹ̀dì tí è ṣe bẹ́ẹ̀dì onítọ̀ lálìjá náà bí bá ṣe mú mi ní ìmọ̀ àwọn tí ọtí tí ò ní máa rùn ọtí tẹ́yìn ò ní mú kọ́mọ ń ríra ọtí tẹ́yìn ò ní mú tí ìpáyàn àmọ́ mú lálìjá náà oyin màá máa gbádùn ẹ̀ lálìjá náà wàrà àmọ́ gbádùn rẹ̀ ọlọ́run sí wà lọ́mọ àlìjá náà ọlọ́wà ní okùn kankan tí mo fẹ́ ṣe fún yín báyìí ọlọ́wà èmi ọlọ́run rèé o èmi ọlọ́run tẹ̀ ń rí láyé á wà á rí ọlọ́run á ṣe kí ni ọlọ́run tí gbogbo wa ìyá wà náà àwọn tí ó rí ọlọ́run wàláì tá a bá rí ọlọ́run òun ni ó jẹ́ ọjọ́ tí inú wa lè mọ̀ tí wọ́n ọlọ́run téèyàn bá rí wọn inú èyàn ó sì máa dùn ìgbà táwa wà kéke Babangida ìwúlẹ̀ Babangida tó jẹ́ pírẹsidẹ́ǹtì Nàìjíríà ìyìn lè gbàgbé láyé mi Abdulkarim Adisa òun ni gọ́fúnà lọ stéètì jọ́nà lọ Abdulkarim Adisa ọmọ wọn ní Kwara stéètì òun ló jẹ́ gọ́fúnà ológun lọ́yọ̀ stéètì àwọn wà sẹ́kọ̀ọ́ àwọn sùkú jọ́nà lọ express muslim yìí ni express wa muslim ládùúgbò muslim yìí wọ́n ti á kó gba àwọn ọmọ sùkú express àti dúró president wa fẹ́ dé president wa fẹ́ dé Babangida ni president ìjọ náà Babangida pupa bí ará Saudi Arabia ni lọ sọra bẹ́ẹ̀ níjọ́ táwọn yìí mọ́tò tí òun àtàbùkẹ́rì màdìsá wà níjọ́ náà kèé ṣe mọ́tò tó ní kọ́fà lórí bí mo ṣe jọ́ mi èké yìí mi ìgbàgbé mo sì rántí ìjọ́ kìí ṣe àwa dúró babangida tá a ti dúró látàárọ̀ babangida wá dé àwọn akọrin wẹ́kọ̀ wẹ́kọ̀ àwọn abẹ́rẹ́sì ilẹ̀ ìyàbẹ́rì wẹ́kọ̀ tó sì dí ọbí bá asá oríṣiríṣi orin àwọn ilé ìkọ yorùbá ààrẹ wa ààrẹ kẹlẹ kan oríṣiríṣi àwọn ọmọ sùkúù kálukú ti wọlú tá a dúró lẹ́sprẹ́s babangida wá yọ báyìí lọ wá ń juwọ́ sí àwọn àtàjọ́ ọmọ sùkú wàlẹ́ inú wa wá ń dò inú wa wá ń dò pé ah babangida babangida for president jama Babangida president Nàìjíríà yẹ ẹjọ́ òun lárí yẹn tinú wa ń dùn jama bó o ní ó ṣe wá rí ká wá rí Ọlọ́run ọba tá a rí sójú tá ń sìn ọba tá a rí sójú tá ń gbààwẹ̀ nítorí rẹ̀ ọba tá a rí sójú à ń gbọ́ wáàsí nítorí rẹ̀ ọba tá a rí sójú à ń náwó sínú mọ́sálásí nítorí tiẹ̀ ọba tá a rí sójú à ń lo ìjáàbù à ń bo ojú wa nítorí tiẹ̀ ọba táàrí sójú à ń ka ìmọye owó lẹ̀ a fi ń lọ hajj ní ìlú Mẹ́kà nítorí tiẹ̀ á rí ọlọ́run anabi sallallahu alaihi ó ní kọ̀ wá sí nǹkan kan wípé ila kò sí nǹkan tó máa lè jẹun náà wà nífẹ̀ẹ́ sí tó tó kan ṣe kí ni o kan rí ọlọ́run fún mọ̀tálà àbí ìlàáyà lílẹ̀ dínà àṣánulẹ̀ òsínà wà sí àdá ànábì wá ka áyà ìwé àwọn tí wọ́n bá jẹ́ ní ọlọ́run àwọn tí wọ́n ń ṣe dáadáa wọ́n wà àlùjánà á wà fún wọn ní bónọ́ọ̀sì á fún wọn ní àlékún kí ni bónọ́ọ̀sì yẹn ìrúkú yàtọ̀ lọ á wà rí ọlọ́run jama kí ló jẹ́ àbọ̀ áyà òye òun làdífì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àádùn níbi lónìí aago mẹ́ta àdọ́gbọ́n la fẹ́ máa gbó tóbi já sí pé tí ìbéèrè ní méjì bá wà á dáhùn rẹ̀ á lè sàlùwàlà á lè múra àti kí ìrun àlàsárì aago mẹ́ta àbọ̀ ó ti lù báyìí abẹ ọlọ́run àwọn àlàyé tá à ń ṣe ọlọ́run yóò wúlò fún wa jẹ́ kó wúlò fún àwọn tá à ń sọ àwọn tá à ń gbọ́dọ̀ yóò wúlò fún wa gbogbo àwọn tí ó tún máa gbọ́ láwọn ọ̀nà míì náà ọlọ́run yóò máa wúlò fún wa wá ṣe wá lọ́mọ àdìyẹ náà má ṣe wá lọ́mọ náà rọ̀mọ́gán ọlọ́run gbà níjọsìn fún wa ìrọ̀rọ̀ wa ọlọ́run gbà gbogbo àwọn ìjọsìn wa lọ́sàn lórí ọlọ́run àfọwà ọlọ́lá àwọlọ́wà láàrin wata nílà nílà ìlà ìlà ọ̀hún subhanaka allahumma hamdik ashhadu